ẹ pẹ̀lẹ́ ti yín o ẹ̀yin ará Ìbàdàn ṣé ẹ tún ti gbọ́ nǹkan tó ṣẹlẹ̀ mo kàn ń wò yín láti bí ọjọ́ méjì láti àná a tún gbọ́ pé ọba Olúbàdàn tán ṣẹ̀ṣẹ̀ jẹ ìyẹn ọba Ọlámilékan Moshood Ọlámilékan ìyẹn Balógun sẹ́nẹ́tọ̀ sẹ́nẹ́tọ̀ sọnù <laughs> ẹ̀fọ́ olóṣèlú jọba àwọn tó jẹ́ pé Tinubu ìrúròǹbòrùn ni wọ́n ẹ̀ ń fi wọ́n jẹ ẹni tó tún wá gàdújẹ tó tún lọ fi jẹ olóyè wọn àti ìyàwó ẹ̀ tán ó tún fi ìyàwó àtọkọ joyè ìyẹn náà dẹbi wọ́n sì pa ọkọ wọn yà gbàfin àkúmọ̀ pé fúlàní kún gbogbo yín èmi mọ̀ pé fúlàní nìyín so wá rí wọ́n tó sì ń sọ̀pọ́ọ̀tì rádaràda tínú ẹ̀ ń dùn sí orí burúkú tí wọ́n ń ṣe ìranù tí àwọn àwọn ọba òfò àwọn ọba àbánújẹ́ yín tẹ́lẹ̀ ní àwọn ọba tẹ́lẹ̀ ní kẹ́ ẹ kúkú ká kí Yorùbá mọ̀ ewu gan lọ́ba púpọ̀ gan kí Yorùbá mọ̀ lọ́ba gan sí òbẹ́ta ẹ ọba tó bá bá ti pọ̀jù ọba kan nílùú enough ẹyọ kan ní orí ní ọ̀ṣun lọ ní gbogbo ọ̀ṣun state kọ́ba kan oṣù máa jẹ ní London orí ọba ẹyọ kan tó jóbìnrin orí kan tó jóbìnrin ó dẹ̀ ń pe gba orí orí ọkùnrin ránṣẹ́ ẹ̀yin tẹ́ wá jókùnrin ẹ wá wà useless ẹ wá ń ta orí irun yín nítorí owó gàdújẹ ẹ tó ń fi fúlàní joyè ẹ̀yin náà tó fi fúlàní joyè àtìgbà tó jọ yorùbá nation lèmi ti mọ̀ pé ìsọba atilẹ̀ lèmi ti mọ̀ pé mi ò gbà tiyín ẹ mọ̀ pé ní tẹ́mi ò bá ti gbà tiẹ̀ mi gbà tiẹ̀ ẹni tẹ́mi ò bá ti gbà tiẹ̀ kò sẹ́ni tó lè sọ fún mi ọdún ti fi fúlàní joyè ń bàdàn ẹ̀yìn ará ìbàdàn ẹ kù múra <laughs> ṣé bá ń sọ fún mi pé fúlàní ìbàdàn ni wọ́n ń gbà bọ̀ ọ̀yọ́ lápapọ̀ ọ̀yọ́ lápapọ̀ náà ń gbà bọ̀ nítorí owó ogun ayé afẹ́ ayé kí lẹ fẹ́ gbà torí pé kí Tinubu lè lọ sí orí ipò ààrẹ ó wá ń pàṣẹ fún gbogbo yín kẹ́ máa fi fúlàní joyè ó ń pàṣẹ fún everybody yín kẹ́ máa fi fúlàní joyè ayé yín ta ẹ pẹ̀lẹ́ o ẹ̀yin ọmọ balógun ẹ̀yin ọmọ ọ̀yọ́ gbogbo yín lápapọ̀ sẹ́ǹpé kan náà ṣẹlẹ̀ ń sa kí ń jọ́wọ́ tá a pariwo ẹ kú mú rẹ kú ojú lọ́nà o nígbà tó bá ṣẹlẹ̀ orí ìkànnì tẹ́ni ọmọ ológo ti ń wá rè títí wàá máa fún yín ní pàṣán sẹ́rí gbogbo tí mò ń sọ yìí fún documentary ni bẹ́ẹ̀ ni documentation tèmi ni so that màá lè lẹ́nu ọ̀rọ̀ pé mo pariwo fún yín tó ṣọ́ọ̀bà lẹ́yìn ṣá àbí ọ̀bá ẹ̀yin oníjẹkújẹ àgbà àgbà àgbà bàtàrí pàlàbà pàlàbà yìí nítorí ìjẹkújẹ tó yẹ kẹ́ ẹ ronú pẹ̀lú bá a ṣe ń pariwo tó ti fúlàní ti kógun wọlé wọ́n ti kó àwọn irinṣẹ́ masinẹ́rì wọn wọlé ẹ̀yin ò ronú ẹ̀ ronú bẹ́ẹ̀ ṣe máa gba ilẹ̀ yín àwọn ẹranko ẹ̀wọ̀n olórí burúkú ilẹ̀ fi ń joyè àwọn wèrè lẹ̀ ń gbóyè fún lẹ̀ ń ta orírun ilẹ̀ bababa ńlá ti yín fún gbìyànjú tó yín pọ́pọ́lọpọ́ nínú yọmọ fúlàní ni yín Tinubu ló ń fi yín jọba ó ní bàbá àfọbàjẹ́ ilẹ̀ Yorùbá mo tún bọ̀ padà ọjọ́ yìí ń sè ní